وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوان, إخوان المستمعون الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أتكفوا الله وبا أترى لك كي الله وبا أتيرا جنجة الله وبا فأسوا جودا النبي ومحمد صلى الله عليه وسلم àti àwọn ará ilé ànábì sallallahu alayhi wa sallam àti àwọn sọ̀hábà ànábì sallallahu alayhi wa sallam àti gbogbo olùjọ́sìn fún ọlọ́run ọba pẹ̀lú ìlànà ànábì sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbẹ̀rẹ̀ tèyàmà a jẹ́rìí pé kò sí ẹni kankan tó lẹ́tọ̀ọ́ láti máa jọ́sìn fún àyàfi ọlọ́run ọba Allah a jẹ́rìí pé ọlọ́run ọba yìí kò láti mórogún pẹ̀lú ẹ̀ a sì jẹ́rìí pé ọlọ́run ọba yìí ọba ọ̀kan ṣoṣo ni nínú àwọn iṣẹ́ rẹ̀ tọ́lọ́wọ́n bá lè kẹ́lá máa ń ṣe ajẹ́rìí kọ́lọ́wọ́n bá yìí ọba ọ̀kan ṣoṣo ni ọba tó jẹ́ sí pé kò ní ẹni kejì lórí àwọn iṣẹ́ yìí tó jẹ́ sí pé òun náà ní kápá àti ṣe lẹ́yìn ọlọ́wọ́n ọba àfìjọ́ kan ṣoṣo ọlọ́wọ́n ọba rinlẹ̀ lórí àwọn iṣẹ́ ọlọ́wọ́n ọba pé ọlọ́wọ́n ọba nìkan ló ní kápá àti ṣe bẹ́ẹ̀ àwa orogún fún ọlọ́run ọba lórí àwọn iṣẹ́ wọ̀nyí a sì nígbàgbọ́ pé ìkan nínú àwọn ẹ̀dá lẹ́yìn ọlọ́run ọba níkápá láti ṣe àwọn iṣẹ́ wọ̀nyí lẹ́yìn ọlọ́run ọba bákan náà a jẹ́rìí pé ọ̀kan ṣoṣo ọlọ́run ọba nínú ìjọsìn onìkan lọ́ba tí ó yẹ ká máa jọ́sìn fún láì wá orogún pẹ̀lú ẹ̀ torí pé onìkan náà lọ́lẹ́tọ̀ọ́ láti gba ìjọsìn lọ́wọ́ wa a sì jẹ́rìí pé ọlọ́run ọba ọ̀kan ṣoṣo nínú àwọn orúkọ ẹ̀ àtàwọn àròyìn ẹ̀ a jẹ́rìí pé kò sí ẹ̀dá kankan lẹ́yìn ọlọ́run ọba mọ́ tó tó jẹ́ àwọn orúkọ wọ̀nyí àbí tó tó gba àwọn àròyìn lẹ́yìn ọlọ́run ọba ìtẹ̀síwájú lórí tafsiru suratul baqara eléyìí tí a ń bá lọ ibi tí adé lánàá òun náà ni àyà ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún kọ́ nìyẹn allahu yastahzi'u bihim wa yamudduhum fi tughyanihim ya'mahun a'udhu billahi minash shaitanir rajim aya yẹn bismillah أعوذ بالله من الشيطان الرجيم الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون نعم آية yìí òun náà ni à ń ṣàlàyé ẹ̀ lọ lánàá àwa ni pé àwọn kankan bẹ ta ní láti gbàgbọ́ yé síwájú ká ti lè gbọ́ àyà yìí dáadáa lórí èròǹgbà tí Ọlọ́run bá lè fẹ́ láti ó fẹ́ ká gbọ́ yé lórí òun náà ni pé àwọn àyà ó pọ̀ nínú al-Qur'anul Karim tó jẹ́ sí pé àyàtù sifat la máa ń pè wọn àwọn àyà tó jẹ́ pé ó sọ ìròyìn Ọlọ́run Ọba fún wa kí ni àwọn ìròyìn Ọlọ́run Ọba tá fi dá Ọlọ́run Ọba mà tí a bá fẹ́ dá èèyàn kan mà nísìnyí a fẹ́ júwe èèyàn kan ìròyìn ẹ̀ la máa sọ fún ẹni tá a fẹ́ júwe fún kó lè bá mèèyàn náà ọmọ alájì mórí ni alájì mórí tí wọ́n ga tí wọ́n lómi lára báyìí tí wọ́n sanra alájì mórí tán máláwọ̀ báyìí alájì mórí tán máláwọ̀ tí wọ́n ṣe báyìí tí wọ́n ṣe báyìí a mọ̀ wá ròyìn alájì mórí yẹn fẹ́ni tá a fẹ́ kọ́ mọ̀ pẹ̀lú àwọn ìròyìn tó jẹ́ sí pé yóò lè jẹ́ kẹ́ni yẹn dá ẹni tá a wí mọ̀ yàtọ̀ fẹ́ lómi tó lè fẹ́ wá sínú làákàyè ẹ̀ tí ó máa fà zaka àfáàzàká tí ẹ̀jẹ̀ kan dùn báyìí tí bá ń rìn báyìí tí ra máa ń tí ẹsẹ̀ kan rìn báyìí ṣe pé ìròyìn tó wà lára rẹ̀ tó fi yàtọ̀ sáwọn yòókù òun náà láfi ń ròyìn ẹ̀yẹ nítorí pé kẹ́ni tí a fi ń júwe fún kó bá mẹni tá ń sọ ọlọ́run ọba náà wá ní àwọn ìròyìn táwọn fi mọ ọlọ́run ọba ilé tó ẹ́sìkí ọlọ́run ọba nìkan òun náà ni ó tó gba àwọn ìròyìn wọ̀nyí ilé tó ẹ́sìkí àti sàlàyé ìfọ́síwẹ́wẹ́ lórí eléyìí báyìí lánàá nípa wípé kí ni èròǹgbà tábà ń ka tíra tá ń ba pàdé pé ìròyìn ọlọ́run bá a gbọ́dọ̀ fi ròyìn ẹ̀dá kí ni kata máa ń kí ni nǹkan tí a fẹ́ gbọ́yé mbẹ̀ a ti ṣàlàyé ìfọ́síwẹ́ lórí ìyẹn lánàá ilé tó yẹ sí pé àní láǹfààní àti tó ṣàlàyé yẹn mọ́ lónìí náà ibi táwa ń bá láyé lọ òun náà wá ni pé àwọn ìròyìn kan ó ń bẹ tá a gbọ́dọ̀ fi rinlẹ̀ fún ọlọ́run ọba àwọn ìròyìn kan sì ń bẹ tó jẹ́ sí pé a gbọ́dọ̀ fi rinlẹ̀ fún ọlọ́run ọba ni àwọn kankan bẹ tó jẹ́ sí pé a fi rinlẹ̀ pé ọlọ́run ọba àlékẹ́lá máa ṣe báyìí àbọ́lọ́run ọba àlékẹ́lá ó rí báyìí ọlọ́run ọba rí báyìí ọlọ́run ọba àlékẹ́lá gbarú àwọn ìròyìn báyìí a fi rinlẹ̀ fún ọlọ́run ọba òun náà ni gbogbo ìròyìn tí ọlọ́run ọba àlékẹ́lá bá fi ròyìn ara rẹ̀ tó bá dẹ̀ fi rinlẹ̀ nabi sallallahu alayhi wa gbogbo orú àwọn ọ̀rọ̀ yìí agbọ́dọ̀ fèrè rẹ̀ fún ọlọ́run ọba bákan náà ó ní wípé ìtumọ̀ tí ọlọ́run ọba àlékẹ́lá bá sì gbé wá nínú alukur'an òun náà láti rìnlẹ̀ fún ọlọ́run ọba a níyí kúrò lórí ìtumọ̀ náà a eléyìí báyìí lábára àwọn ìròyìn táfẹ́rìnlẹ̀ fún ọlọ́run ọba nìyẹn nítorí ẹ̀ ló fi jẹ́ sí pé ìròyìn ọlọ́run ọba méjì ló pín sí àwọn kan bẹ wọ́n pè ní ṣubùtíyà ṣubùtíyà òun náà làwọn ìròyìn tá gbọ́dọ̀ máa fi rinlẹ̀ fún ọlọ́run ọba ẹlẹ́ẹ̀kejì òun náà ni salbiya àwọn ìròyìn tá gbọ́dọ̀ máa gbé kò fọ́lọ́run torípọ́ ọlọ́run ọba àlékẹ́lá gbé kò fún ara rẹ̀ pé èmi ọlọ́run ọba o ẹ gbọ́dọ̀ ròyìn mi pẹ̀lú nǹkan báyìí èmi ọlọ́run ọba mo má kúrò níbi ìròyìn báyìí ìmí ọlọ́run ọba mo mọ́kú omi ìròyìn báyìí gbogbo orúurú àwọn ìròyìn báyìí gbọ́dọ̀ gbé kú fọlọ́run ọba. náà inú àwọn ìròyìn táà gbọ́dọ̀ fi rinlẹ̀ fọlọ́run ọba òun náà ni pé idha kanati sífàtú naqsan fahiya mumtani'atun ala Allahi subhanahu wa ta'ala wa hiya mumtani'atun fi haqqihi subhanahu wa ta'ala gbogbo ìròyìn tó bá ti jẹ́ sí pé ìròyìn àbùkù ni ìròyìn tó jẹ́ sí pé ìròyìn àbùkù ni ìròyìn pé nǹkan yẹn ò ní tá bá fi nǹkan yẹn ròyìn nǹkan tí ò pé ni irú ròyìn bẹ́ẹ̀ àgbọ̀dọ̀ fi ròyìn ọlọ́run ọba kalmaut ẹgẹ́ bí ikú àgbọ̀dọ̀ fi ròyìn ọlọ́run ọba torí pé ikú ìròyìn wípé ẹni tí ẹni tó bá gbà ròyìn ẹni tí ò pé ni ẹni tó yẹ sí pé ìsẹ̀mí rẹ̀ ìsẹ̀mí tó dínkù ni ìsẹ̀mí tí ó complete ìsẹ̀mí tó wípé tó bá dásìkò kan títọ́ bá sẹ̀mí náà òun náà ni ikú àgbọ́dọ̀ fèrèlẹ̀ fún ọlọ́run ọba bákan náà ẹgẹ́ bí aljahalu àyèmaka àgbọ́dọ̀ fèrèlẹ̀ fún ọlọ́run ọba inú àwọn òròyìn tá àgbọ́dọ̀ fèrèlẹ̀ ni bẹ́ẹ̀ náà ni al'ajzu ìkágara pé kíyàn mọ́ níkápá àti ṣe nǹkankan àgbọ́dọ̀ fèrèlẹ̀ fún ọlọ́run ọba pé ah, ọlọ́run ọba ò níkápá àti ṣerú nǹkan báyìí àgbọ̀dọ̀ fi rinlẹ̀ fọ́lọ́wọ́n bá so látara báyìí idha kanati sífàtù naqsan fàhíyà mumtani'atun fi haqqihi nígbàtí ìròyìn bá ti jẹ́ ìròyìn àbùkù àgbọ̀dọ̀ fi rinlẹ̀ fọ́lọ́wọ́n bá nínú àwọn nǹkan tàwà tó gbọ̀rọ̀ gbàgbọ́ yé nínú àwọn ìròyìn ni pé idha kanati sífàtù kamalan tí ó jẹ́ sí pé ìròyìn ọba jẹ́ wípé ó pé ìròyìn tó pé ni ní abala kan ó sì dínkù lábala kejì ìtumọ̀ ní pé ìròyìn tó bá ti lójú méjì tó bá jẹ́ sí pé ní abala alákọ̀ọ́kọ́ tá a bá fi rinlẹ̀ nǹkan tó pé ni lábala ẹlẹ́ẹ̀kejì tá a bá fi nǹkan tó dínkù ni a jẹ́ sí pé a irúròyìn báyìí fàhíyà thabitatun lillahi wà mumtani'atun alayhi ìròyìn báyìí a máa fi fẹ́nilẹ̀ fún ọlọ́run ọba a sì tó máa gbé kú fọ́lọ́run ọba intabihu ya ikhwan ẹ jẹ́ kí agbàgbọ́ yìí nǹkan tí mo ń sọ yìí àwọn ìròyìn báyìí tó bá bi wá léèrè pé sọ́lọ́run ọba àlékè ọlá nírú ròyìn bẹ́ẹ̀ a gbọ́dọ̀ sọ pé bẹ́ẹ̀ ni a sì gbọ́dọ̀ sọ pé bẹ́ẹ̀ kọ́ tó bá bi wá léèrè pé irú àwọn ròyìn báyìí tó ń pé lábala kan ó pé gan kò sálébù mẹ́ abala ẹlẹ́ẹ̀kejì àbùkù sámsámú ni kò pé tó bá bi wá léèrè pé sọ́lọ́run ọba àlékè ọlá sí ọlọ́run ọba gbarú ròyìn bẹ́ẹ̀ a ní sọ pé bẹ́ẹ̀ ni a sì ní sọ pé bẹ́ẹ̀ kọ́ ìdáhùn sí ni pé a máa fi rinlẹ̀ lábala kan

wọ́n ní irú ròyìn báyìí a máa fi rẹ̀ fọ́wọ́n bá àìsàn máa gbogbo fọ́lọ́wọ́n bá so ó nídìí ká wá ṣe ìfọ́síwẹ́ lórí ẹ̀ ìgbà wo la máa fi irú ròyìn bẹ́ẹ̀ nílẹ̀ fọ́lọ́wọ́n bá ìgbà wo la máa gbé kúò kí làwọn irú àwọn ròyìn bẹ́ẹ̀ irú òun náà ni kí a máa dá ète àbí kí a máa ṣe yẹ̀yẹ́ àbí kí a máa tààyàn irú àwọn ìròyìn báyìí a ní sọ yí pọ́lọ̀wọ́n bá ní a sì ní sọ pé kò ní ìgbà wo la máa fi rìnlẹ̀ fọ́lọ̀wọ́n bá ìgbà tí yọ́ máa túmọ̀ sí pé ọlọ́wọ́n bá lékẹ́lá fi pàdé èèyàn dédé tó gbé wá bá ọlọ́run ọba ìgbà yẹn láwọn fi fọlọ́run ọba pé àwọn kèfèrí wọ́n ṣe báyìí sọ́lọ́run ọba ọlọ́run ọba àlékelá náà wá pàdé wọn pẹ̀lú nǹkan tí wọ́n gbé wá bá ọlọ́run ọba yìí a máa wá fi ìròyìn rinlẹ̀ fọlọ́run ọba pé ìròyìn tán gbé wá bá ọlọ́run ọba yẹn ọlọ́run ọba náà fi ìròyìn yẹn pàdé wọn a máa fi rinlẹ̀ fọlọ́run ọba àmọ́ tí ọba ti jẹ́ sí pé ọjẹ́ ọlọ́run ọba àlékelá fi san wọ́n lẹ́san padà a gbọ́dọ̀ fi ìròyìn ọlọ́run ọba láíláí fún bí àpẹẹrẹ ọlọ́run bá àlejò sọ wípé wayamkuruna wayamkurullahu wallahu khairul makirin ọlọ́run bá àlejò sọ pé wayamkurun ọlọ́run ní àwọn kèfèrí wọ́n ń pa ète wọ́n ń dá ète wọ́n ń ṣe makiru wayamkurullahu ọlọ́run ọba àlékí ọlá náà wá ń pàdé wọn pẹ̀lú nǹkan tí wọ́n ń ṣe ọlọ́run ọba àlékí ọlá náà ń dètè ìtumọ̀ ìpọ́lọ̀ ọba àlékẹ́lá wá ń san wọ́n lẹ́san lórí ìdéte wọn so tó lẹ́lọ jẹ́ pé a ní fi mẹ́kúrù ìdéte a ní fi rinlẹ̀ fún ọlọ́run ọba àyàfi lójú ọ̀nà wípé àwọn kan ṣe bẹ́ẹ̀ fọ́ ọlọ́run ọba ọlọ́run ọba àlékẹ́lá náà wá dá padà fún wọn eléyìí ni ó máa jẹ́ kamal ni ó máa jẹ́ wípé tó túmọ̀ sí pé ọlọ́run ọba àlékẹ́lá kò kága ara ó ní kápá àti sàn yẹn lẹ́sàn tí yẹn bá dúró bá ọlọ́run ọba irú nǹkan báyìí láwọn fi rìnlẹ̀ fọ́lọ́wọ́ bá lórí ẹ̀ pé wàyẹ̀mkúrún wàyẹ̀mkúrúnlọ wallahu khairul makirin àbí wà makaru wà makarallah àyíbẹ̀kọ́ ni àyà mìíràn tún ni ẹ bákan náà irú ètò tó jọ bẹ́ẹ̀ òun náà ni àyà tọ́lọ́wọ́ bá àlékẹ́lá sọ pé innal munafiqina yukhadi'una allaha ọlọ́ba ní dájúdájú àwọn almunafiqun yukhadi'una Allah wọ́n ń tan ọlọ́wọ́n ọba lójú ara wọn wọ́n lérò pámọ́ ń tan ọlọ́wọ́n ọba wa huwa khadi'uhum ọlọ́wọ́n ọba gẹ̀rú sí ń tẹ̀ wọn ìtọ́ ẹni pé ọlọ́wọ́n ọba àníkẹ́lá ó ń pàdé wọn pẹ̀lú iṣẹ́ táwọn náà gbé wá pàdé ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba ike ọlọ́run bàbá tí máa ń tan ẹ̀dá àwọn òdùbìlà èèyàn gbọ́dọ̀ fi ròyìn ọlọ́run bàbẹ́ àyàfi lójú ọ̀nà wípé àwọn kan wọ́n rùpa àwọn gbọ́n wípé àwọn ilẹ̀ tan ọlọ́run ọba ọlọ́run ọba àlékelá náà wá ń san wọ́n lẹ́sàn lórí ẹ̀tàn wọn ọlọ́run ọba àlékelá wá pàdé wọn pẹ̀lú nǹkan tán gbé wá bá ọlọ́run ọba bákan náà nínú ẹ̀ òun ni àyàtà kàí ọlọ́run ọba àlékelá sọ pé وإذا لقوا الذين آمنوا قالوا آمنا ọlọ́run nígbà tí àwọn kèfèrí tán bá pàdé àwọn múmìnì wọ́n ma sọ wípé àmánà wọ́n ma sọ fáwọn múmìnì pé agbàgbọ́ o ara yín ni wá o wà idha khalau ila shayatinihim ọlọ́run tàbá sẹ́rí padà sọ́dọ̀ àwọn olórí wọn àwọn

àwọn náà ń fi àwọn mómìnì sí ẹ̀yẹ ìtumọ̀ ní pé yí tí wọ́n gbé wá pàdé ọlọ́run ọba àlékẹ́ ní kápá àti pàdé wọn pẹ̀lú lúsẹ́ náà so yọ́ mọ́ wá jẹ́ sí pé adìlú nìyẹn dédé ni pé kéèyàn gbé nǹkan kan wá kó sì jẹ́ sí pé ẹni tẹ́ gbé nǹkan yẹn lọ bá òun náà ní kápá àti dá padà fún yín pẹ̀lú tẹ́ gbé wá yẹn dédé nìyẹn nígbàtẹ́ ni ọba ní kápá tẹ́ bá gbé nǹkan kan wá fún yàn ní àbòsí láti sàbòsí lé lórí ẹni ọ̀wá ní kápá àti dá nǹkan yẹn padà fún yín ajẹ́sípẹ́ ni yẹn ká gara ni yẹn ẹni yẹn ẹni tó dínkù ni ẹni tó lẹ́ni fún bí àpẹẹrẹ sí téèyàn bá gbá èèyàn kan lójú nísìn ẹni yẹn òun náà wá gbá tiẹ̀ padà ẹni wípé irú ẹni bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé ń ẹni tó pé ni alágbára èèyàn ni amẹ́ni tí yẹn gbá lójú àmọ́kọ̀ wá ní kápá àti gbá ti ẹ̀ padà ẹ̀rí pẹ̀lú ẹni bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé ọ̀lẹ ni ó ká gaara láti dárú iṣẹ́ tí yẹn ṣe fún yẹn láti dá padà sí yẹn láti dá padà sẹ́ni tó ṣe fún padà so irú nǹkan báyẹn ọ̀lẹ ni ó máa jẹ́ lẹ́ni ó máa jẹ́ amẹ́ni ba òun náà sì dá nǹkan yẹn padà fún yín àbósan yín lẹ́sàn tẹ́ ṣe gíní yín tẹ́ ṣe fún yẹ òun náà dẹ́sàn rẹ̀ padà tó yẹ bá ní sí yìí irú nǹkan báyẹn ajẹ́sípé ẹni tó ṣe ó ní kápá lórí nǹkan ni ẹni tó lágbára ni so ọlọ́run ọba àlékẹ́lá ń jẹ́ pé pé ẹ̀tàn tí wọ́n ń gbébọ̀ wá bá ọlọ́run ọba yẹn ọlọ́run ọba àlékẹ́lá náà san wọ́n so ìgbà yẹn láma fi rinlẹ̀ fọ́lọ́run ọba àwọn irú àwọn ọ̀rùn yìí a máa fi rinlẹ̀ fọ́lọ́run ọba ala lórí ojú ọ̀nà wípé ọlọ́wọ́n ọba àlékẹ́lá ń pàdé àwọn èèyàn tán ṣerú sẹ́yìn fọ́lọ́wọ́n ọba pẹ̀lú ìránṣẹ́ tán wá sí fọ́lọ́wọ́n ọba yẹn ọlọ́wọ́n ọba náà wá pàdé wọn pẹ̀lú rẹ̀ àti pọ́lọ́wọ́n ọba àlékẹ́lá ń san wọ́n lẹ́san in tí wọ́n gbé wá bá ọlọ́wọ́n ọba níṣẹ́ so eléyìí ni ọmọ wa jẹ́ sí pé kàmáàlù ní fọ́lọ́wọ́n ọba ajẹ́ pọ́lọ́wọ́n ọba ọba tó pé ni ọba tó ní kápá lórí gbogbo nǹkan ni tó ẹ́ sí pé gbogbo tẹ́ ẹ bá wá gbé bọ́lọ́wọ́n ọba nílẹ̀ lọ́wọ́n ọba ní kí ló fi san yín lẹ́san padà kò tí yé báyìí nísìn ìgbà yẹn láwọn fi nílẹ̀ fọ́lọ́wọ́n ọba so irú ẹ̀ ni áyà yìí ń ṣàlàyé pé Allahu yastahzi'u bihim ọlọ́run ọba ní ọlọ́run ọba àlékẹ́lá ń san wọ́n lẹ́san ìṣe yẹ̀yẹ́ wọn báwo ọlọ́run ọba àlékẹ́lá ṣe wá san wọ́n lẹ́san rẹ̀ àwọn ọ̀nà tí ọlọ́run ọba àlékẹ́lá gbà san wọ́n lẹ́san rẹ̀ ni pé ọ̀nà tí ọlọ́run ọba àlékẹ́lá máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ òun ni pé gbogbo àwọn ìdájọ́ mùsùlùmí òun náà ni wọ́n máa òun náà ọlọ́run ọba àlékẹ́lá ò ní ká máa lò wọn lórí ayé a dúkìá wọn a gbọ́dọ̀ ta ẹ̀jẹ́ wọn sílẹ̀ a sì gbọ́dọ̀ bá ìjọmọlúwàbí wọn jẹ́ gbogbo àwọn nǹkan tó lẹ́tọ̀ sí mùsùlùmí òun náà la máa ń ṣe fáwọn alìmọ̀nàfikún àbẹ́ẹ̀kọ́ ni nígbà tí wọ́n bá ti fojú hàn àwọn alìmọ̀nàfikún tí a mọ̀ ní fáàkù wọn tó pé ẹ̀ta pè ní mùnàfikún òun náà lẹ́tọ́ ẹ́sì pé ó ń fi nǹkan pamọ́ fún wa táwọn ọmọ so islam la máa fi rinlẹ̀ fún wọn nítorí islam àwọn làwọn náà mú wá òun náà sì ń ṣe tàwíìdù wa táàwà lórí ẹ̀ làwọn náà wà lórí ẹ̀ ẹ̀ níní wọn lórí ẹbọ láíláí bákan náà gbogbo àwọn iṣẹ́ Islam àwọn náà ń ṣe nítorí ẹ̀ ìdájọ́ mùsùlùmí la máa fún wọn ìdájọ́ mùsùlùmí tàbá wọn fún wọn yìí eléyìí báyìí ni ó jẹ́ kó máa bá aburú wọn lọ títí fá tó fi wá lọ pàdé ọlọ́run ọba ọba tó ní torí kọ̀kọ́ wọn tí ó wà lọ fi ìyà tó ní agbára jùlọ tí ò fi jẹ́ nìkankan rí tí ó àlọ́ fi jẹ wọ́n nítorí ẹ̀bí pé ìyá wọn lágbára gẹ̀ lọ́dọ̀ Ọlọ́run Ọba ẹ̀rí pé lè bá ìyẹ̀yẹ́ nìyẹn tó yẹ sí pé ìdájọ́ tí Ọlọ́run Ọba àlékẹ́lá gbélé wọn lórí ìgbé ká máa ṣe pẹ̀lú wọn òun náà nídájọ́ mùsùlùmí torí pé àmọ̀ wọn ìsìláàmù la mọ̀ wọn pẹ̀lú ẹ̀ iná fi hàn wá ní gbangba ta Ọlọ́run Ọba àlékẹ́lá ò sì ní ká máa wádìí kọ̀ọ̀kọ̀ yẹn so dédé tó fi hàn wá yẹn òun náà làwọn máa fi bá wọn lò àyẹ̀wò ẹ̀kọ́ ni àmọ́ tó bá jẹ́ bẹ̀rẹ̀ àtẹ̀yàmà lára àwọn yẹ̀yẹ́ tọ́lọ́wọ́n bá ní kéré tó wá fi wọ́n ṣe kán lè bá àmì pàwọn gẹ̀gẹ̀ ló ní yẹ̀yẹ́ tọ́rọ pàwọn fọ́lọ́wọ́n bá sí yẹ̀yẹ́ yẹ̀ oníkẹ́ tó bá ní bẹ̀rẹ̀ kìyàmà ọlọ́wọ́n bá ní kéré tó wá kó wọn papọ̀ pẹ̀lú àwọn mòmìnì ọlọ́wọ́n bá ní kéré wá fún wọn ní ìmọ́lẹ̀ nítorí tó ẹni kọ̀ọ̀kan sì ní òun nìkan náà ni ó wúlò fún kò ní wúlò fẹ́lòmí kódà kò ní wúlò fọ́mọ rẹ̀ kò ní wúlò fún ìyàwó rẹ̀ àti bàbá rẹ̀ kódà káwọn náà jẹ́ mùmínì ó ń kálukú pẹ̀lú ìmọ́lẹ̀ rẹ̀ ni ìmọ́lẹ̀ yẹn wá jáde lára ẹni kọ̀ọ̀kan wa tọ́lọ́wọ́ bá nígbà fún kàwákónú wọn lódì wọn bí a bá ṣe ṣe dáadáa sí ilé ayé lódì wọn bá ṣe dúró dé lórí ẹ̀sìn ọlọ́wọ́ bá sí ilé ayé nítorí ẹgbẹ̀rẹ́kẹ́ni tó bá ń gbà níyànjú tẹ́ ń ṣe lójú kòkòrò kó ó fẹ́ kí ìmọ́lẹ̀ rẹ pọ̀ lọ́jọ́ gbé dàlkìyàmà ni a sì kọjá lórí afárá kan tẹ́ ń pè ní asirọ́ọ̀tù afárá yìí ó wẹ́ ju orí lọ ó sì ń yọ bẹ́ẹ̀ ló mú jabẹ lọ a sì kọjá lórí ẹ̀ pẹ̀lú ìmọ́lẹ̀ yìí náà láti kọjá lórí ẹ̀ náà ọlọ́run ọba àlékè lọ́wọ́ akó àwọn alìmọ̀nàfikún ní ìṣẹ́pá àwọn òmìnirí ayé pẹ̀lú àwọn òmìnirí ọlọ́run afáwọn náà níná ibi tó bá ti fẹ́ máa lọ báyìí iná yóò kẹ̀ parẹ́ mọ́ wọn lára ní wọ́n ní iná yóò kú wọ́n wá wà ní ìdàmú wọ́n ní bẹ̀rẹ̀ tí wọ́n lọ mọ́ àwọn mòmí ní ọmọ wá lọ pẹ̀lú náà tí wọ́n àwọn alìmọ̀nàfikú náà mọ̀ wá pè wọ́n pé ǹzìrúnà ay ìntẹ̀zìrúnà ẹdúnẹ̀wà náà kò tẹ́bìsmin káwa náà kí a kí a mú látara náà yìí ibọ́mọ̀ ìyá kan náà ni wọ́n ibára kan náà ni wọ́n lé ayé kí yìí lárùjí ìwọ̀rọ̀ àkù àwọn mọ̀mí ní ọmọ sọ fún wọn wípé ẹ padà sẹ́yìn yìí falitẹ́mìsù núrọ̀ ẹ̀yìn náà lọ wá yìí ń bẹ̀ wọ́n padà báyìí dé bàbá hùn bí ọlọ́run bá fi gàgá yóò fi wá wọn fi wọn gàlọ́run bá fi gàgá yóò fi dá wọn sí méjì àwọn mùmínì wà níbi kan àwọn alìmùnàfikún wà lẹ́gbẹ̀ẹ́ kejì àwọn mùnàfikún wọ́n ma yunadun wọ́n ma kún wọn pé a alámìnàkù máàkù sékèsé pàjọ wà pẹ̀lú sékèsé pé ara yìí ni wá ń gbàta wà lé ayé ni ṣe bí kẹ̀kẹ́ ni wá kọlù bálà àwọn mùmínì ma sọ fún wọn pé bẹ́ẹ̀ ni nígbàtẹ̀ wà ni wá àmẹ́rù pẹ́ ń ọlọ́run ọba ní kíláyì tá sí ní lónìí qalu bala bẹ́ẹ̀ ni ara kan náà ni wá walakinnakum fatantum anfusakum àmọ́gbàtẹ́ wà ní ayé ẹkọ́ fìtínà bára yín watarabbassum ẹsìn retí ọjọ́ ìgbèrè alkiyama tẹ́ nígbàgbọ́ sí yẹn ọjọ́ ìrètí ṣẹlẹ̀ yìí o wartabetum ẹsìn sí yẹn méjì nípa pé sọjọ́ ìgbèrè alkiyama ó ṣẹlẹ̀ àbí حتى وغرتكم الأماني حتى جاء أمر الله títí tó fi jẹ́ sí pé àlámọ̀rí ọlọ́run ọba àṣẹ ọlọ́run ọba ikú fi dé wá báyìí wagharrakum billahi al-gharur atẹnijẹ èsù tí máa ń tẹnijẹ kó rọ́dọ̀ ọlọ́run ọba ó tẹnijẹ ń gbàtẹ̀wà ní ayé so ẹ́ rí pé wílé báyìí ìmúniṣeré tó lágbára ni ìfinisí ẹ̀yẹ tó lágbára ni kẹ́ ẹ ti wà pẹ̀lú àwọn kan tínú yóò ti máa dùn pé alhamdulillah àṣé àti ẹ̀rọ lọ́wọ́ àṣé àtàwọn òmìnir àtọ́lọ́wọ́ àṣárí wọn tàjẹ́ àṣárí wọn tàjẹ́ rárá ní ayé tòótọ́ àṣé wọn gẹ́ tiwa sẹ́gbẹ́gbà mi tí yẹn bá sí èrú ẹ máa wọ́n ní sí gbogbo àwọn tán bá wọ bí sí ìjọba lọ́nà èrú bóyá sàtífíkẹ́tì burúkú náà fi wọ́ sí ìjọba lọ́nà èrú tó bá ń ṣiṣẹ́ tán gba sálárì ẹgbẹ́ ni wọ́n máa dùn pé àgẹ́ ah, tìjọba yẹn ìjọ ìjọba bá láwọn fẹ́ẹ́ ṣe skírínì báyìí ẹ rí pé àwọn ìdààmú mú ju pé ìjọba láwọn fẹ́ẹ́ ṣe skírínì o nítorí pé bí skírínì yẹn ibẹ̀ ni wọ́n ti já gbogbo àwọn tí wọ́n yẹ pé ayédèrú ìwé ẹ̀rí náà fi wọ́n bí sẹ́ àtẹ́ntí ò ti ẹ̀ níwé ẹ̀rí rárá ibẹ̀ wọ́n ti wá máa yọ wọ́n ẹ̀rí pé níjọ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí máa yọ wọ́n disappointment yẹn èèyàn tó yẹ pé ó ti ń múra bí iṣẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó ti ń lọ sí tó ti ń lọ bí iṣẹ́ tó ti ń gba sálárì kókàn wá yá káwọn aráàdùn wọn agbẹ́ pé wọ́n ti lè kóhùn bí iṣẹ́ torí pé ó ṣe kí ni o torí pé ayédèrú ìwé ẹ̀rí ló fi wọ́n bí iṣẹ́ ẹni pé kódà yàtọ̀ ń gbé kàn gba sálárì mọ́ ìdójútì ni ọmọ ìjẹ́ fún pé ara lè yí ò níwèé ẹ̀rí àsáré dèrú ìwé ẹ̀rí tó fi wọ bí sẹ́ wọ́n ti lè dànù ìsìnkú ti gbàṣẹ́ lọ́wọ́ rẹ̀ àti rẹ̀ ládùúgbò wa ní lára so ó ti wà lára àwọn òṣìṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nù rẹ̀ tí ń ju ti ń gba sálárì ó rò pé òun ti mú ó rò ara àwọn lòun tàn níjọ́ tí ìjọba bá gbé skírínì dé ni ojú níjọ́ ni wàá lò dé ni lọ́jọ́ gbé dàlùkìyàmà òun tiẹ̀ tó ju bẹ́ẹ̀ lọ àwọn mùnàfikún àwọn náà ti wà pẹ̀lú àwọn àṣà ti àwọn mìíní tẹ̀jẹ́ báyà sí wọn ọmọ gẹ́ẹ̀tì wa fọ́nà ilé ayé àtúnfẹ́rẹ́ ìrúnṣe fún ọjọ́ gbìnà kìyàmà lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí ọlọ́run bẹ̀rẹ̀ ni tọ́nà bá bẹ̀rẹ̀ screening báyìí kí lọ́lọ́run fi screening wọn iná wọn lọ́lọ́run bọ́ pa wọ́n máa wò pé à èyí mú mi ní iná wá ti kú ẹdúrè wá ẹbọ́ ni wá ẹjá yọ máa fi náà yín ẹjá máa jàǹfààní náà yín àwọn mùmí náà sọ fún wọn pé ọ̀dà ẹ padà sẹ́yìn ẹ lọ wá náà ti yín bẹ́ẹ̀ inú tí wọ́n náà dùn wọ́n sáré padà sẹ́yìn báyìí ọlọ́run wà lókè wọn ni wọ́n dẹ́yìn wọn ní bánámá wọ́n fẹ́ lọ àmọ̀mí ní padà gàgá ti dé wọn lè lọ láíláí ọlọ́run bá ti fi odi tó nípa ó ti fi dí wọn wọ́n mọ̀ wá ké lẹ́yìn odi wàlọ́hì eléyìí wọn àti ẹ̀tàn wọn ọlọ́wọ́n bá àlékẹ́ lánàá ó ṣe kíni ọlọ́wọ́n bá àlékẹ́ lọ́sàn wọn lẹ́sàn rẹ̀ lọ́jọ́ gbìdà kìyàmá tí wọ́n wá yí ẹ̀yẹ báyìí tó wà mọ̀ pé àsáwọn orí ọlọ́wọ́n àsáwọn orí ara wọn làwọn fi ń sí ẹ̀yẹ ọlọ́wọ́n bá ní wàyà múdùhùn fi tughyanihim ya'mahun nínú àwọn ẹ̀san yẹ̀yẹ́ wọn tọ́lọ́wọ́n bá àlékẹ́ lọ́sàn wọn lé ayé ni pé ọlọ́wọ́n tí wọ́n mọ̀ wá dààmú wọn ní rọ́nà wọn ní rí ọ̀nà àbáyọ wọ́n mọ̀ dààmú wọn ní mọ̀nà lórí anu wọn táwọn ilé ayé yẹn wọ́n sì sẹ̀mí pẹ́ lórí ẹ̀ dúkìá wọn yóò sì ní dáàbòbò ẹ̀mí wọn náà ní dáàbòbò àmọ́ nítorí àmọ́ pẹ̀lú kí ni o pẹ̀lú wípé wọn ní jẹ́ni tí ó lè mọ̀nà láíláí ọlọ́run bá lè gẹ́rẹ́ فما ربحت تجارتهم وما كانوا مهتدين ọlọ́run bá ní ulaika alladhina ishtarahu ad-dalalata bil-huda ọlọ́run ní àwọn al-munafiqun àwọn kèfèrí tí wọ́n ṣe bí mòmìnì táwọn ròyìn wọn bọ̀ yìí ọlọ́run ulaik ọlọ́run àwọn ẹlẹ́ni tó yẹ sí pé ulaika alladhina ishtarahu ad-dalalata bil àwọn ẹlẹ́ni tó yẹ sí pé ishtarahu ad-dalalata ay akhadhu ad-dalalata wa taraku al-huda wọ́n gbá ìsìnà mú wọ́n wá fi ọ̀nà máa lẹ̀ wọ́n gbá ìsìnà mú wọ́n dẹ̀ pa ọ̀nà máa tì nítorí pé tó bá jẹ́ sí pé wọ́n wá pẹ̀lú àwọn mùmínì ti tẹ̀mí òdodo ni ní ti ìsọ òdodo ni ẹ̀rí pé wọ́n ti gbá ojú ọ̀nà mú nìyẹn but wọ́n fi ojú ọ̀nà mà ojú ọ̀nà mà wọ́n fi lẹ̀ wọ́n gbá ìsìnà mú bákan náà ìṣtọ́rọ̀wò bọ̀lẹ́lẹ̀tẹ̀ bilhuda ìtumọ̀ ní pé wọ́n sa kúfùrù lẹ́sà iṣẹ́ kèfèrí wọ́n sa lẹ́sà lórí iman wọ́n pa imanity wọ́n sa kúfùrù lẹ́sà ṣe bá ní sí ìṣtọ́rọ̀wò bọ̀lẹ́lẹ̀tẹ̀ bilhuda ìtumọ̀ ní pé wọ́n nífẹ̀ẹ́ mọ̀nà ju ọ̀nà wọ́n nífẹ̀ẹ́ sínà ju ọ̀nà mà lọ bá ní ìtumọ̀ ìṣtọ́rọ̀wò kìí ṣe ríra títí wípé èèyàn fi èèyàn fowó ra nǹkan àbí èèyàn fi nǹkan èèyàn fi nǹkan pààrọ̀ nǹkan kọ́ bí kìí ṣe pé wọ́n nífẹ̀ẹ́ ìmọ̀nà wọ́n nífẹ̀ẹ́ sìnà jùmọ̀nà lọ nítorí kí lọ́fà tó fi wá lo gbólóhùn ríra fún nǹkan yìí nítorí pé ìtẹ́yàn máa ń rà ìtẹ́yàn bá nífẹ̀ẹ́ sí ni ṣé báyìí nísì nítorí pé ìtẹ́yàn bá nífẹ̀ẹ́ sí lèèyàn máa ń kó rà nítorí ẹ̀ ló fi jẹ́ sí pé wọ́n lo ìṣtàrọ̀ gbọ̀lá àlàtà wọ́n lo gbólóhùn ríra fún wọn níbí báyìí nítorí pé ìtàn nífẹ̀ẹ́ sí ni anù wọ́n nífẹ̀ẹ́ sí kéfèrí ju ìmánì lọ lọ́lọ́run bá nígbà sọ pé ìṣtọ́rọ̀ bọ̀lẹ́rẹ́tẹ́ bilhuda so ibà nísìn wọ́n nífẹ̀ẹ́ ìmánà wọ́n nífẹ̀ẹ́ sínà ju ìmánà lọ wọ́n sì sa ìsìnà lẹ́sà lórí ìmánà bákan náà wọ́n sa kúfùrù lẹ́sà lórí ìmánà ilé báyìí ni túmọ̀ wípé wọ́n ra ìsìnà pẹ̀lú wọ́n ra ìmánà wọ́n ra ìsìnà pẹ̀lú ìmánà ìṣtọ́rọ̀ bọ̀lẹ́rẹ́tẹ́ bilhuda ọlọ́run bá ní fama rabihat tijaratuhu ọlọ́run ní e, owó wọn tí wọ́n ṣe yìí ọlọ́run ní fama rabihat ọlọ́run ní owó yìí ò lérè o owó tí ò lérè lówó tí wọ́n ṣe yìí fama rabihat tijaratuhu wa ma kanu muhtadin ọlọ́run ní bákan náà wọn àjẹni tó mànà pẹ̀lú ìṣesí wọn yìí ìṣesí tí wọ́n ń ṣe yìí tí wọ́n rò pé àwọn ń mùsùlùmí jẹ yìí wọn jẹ́ àlè kà wọ́n sẹ́ni ìmọ̀nà pẹ̀lú ìṣesí ìwà pẹ̀lú àwọn mòmìnì pẹ̀lú ara wọn tí wọ́n sì yapa sí wọn nínú ọkàn àlè kà wọ́n sí pé nítorí àwọn tí wọ́n ti jẹ́ ní ìmọ̀nà nìyẹn nítorí ẹ̀ èyàn ń kírun kò tí ìsọ́dẹ ní ìmọ̀nà o èyàn ń gbáwẹ̀ kò tí túmọ̀ sí pé ó níyẹ ti mọ̀nà kódà èyàn ń fi tàwíìdù rinlẹ̀ kò tí túmọ̀ sí pé níyẹ ti mọ̀nà àyàfìgbà tó bá tó rinlẹ̀ nú ọkàn rẹ̀ bẹ́ẹ̀ ọlọ́ni wùláìkà lẹ́dínà ṣọ́rọ̀hù dọ̀lálàtà bilhuda fama rabihat tijaratuhu wa ma kanu muhtadi ìwà pẹ̀lú àwọn mùmìnì yẹ kọ̀sọ́wọ́dẹ ní ìmọ̀nà ìmá kírò tí sọ ẹ̀dẹ́ ní ìmọ̀nà ìmá gbàwẹ̀ tí sọ ẹ̀dẹ́ ní ìmọ̀nà ìmá lọ sí hajj tí sọ ẹ̀dẹ́ ní ìmọ̀nà ìmá fi tawhid rinlẹ̀ lórí àwọn lórí àwọn tó bá bá ní kí lá fún wa ṣé bá ní sè ìwà pẹ̀lú àwọn ẹni rẹ ìmọ̀ ṣe nǹkan táwọn ẹni rẹ ń ṣe kò tí sọ̀rọ̀ ẹ̀dẹ́ ni mana wà ma kanu muhtadin wọn àti ìmànà pẹ̀lú ẹ̀ ó dìgbà tó bá jẹ́jẹ́ sí pé kọ̀ọ̀kọ́ wọn àti gbangba wọn ní wọ́n ń ní gbangba yìí òun ni wọ́n ń ṣe ní kọ̀kọ̀ wọn ní nǹkan míì tó yàtọ̀ nínú ẹ̀mí wọn kán máa fi nǹkan míì kán máa fi nǹkan pamọ́ sínú kán máa ṣe nǹkan tó da síta ọlọ́run nígbà tí wọ́n bá ti máa ṣe báyìí ọlọ́run nígbà tí wọ́n bá ń ṣe báyìí wọn àti jẹ́ ní ìmànà nìyẹn na mọ́lọ́wọ́ bá alékẹ́ wa ma kanu muhtadin wọ́n tí mana ni ẹ́ naam a ọlọ́wọ́ bá alékẹ́ tó wá tẹ̀síwájú فلما أضاءت ما حوله ذهب الله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون ọlọ́run bá alékẹ́lá ní mathaluhum ọlọ́run bá alékẹ́lá fẹ́ fún wa ní àpèjúwe wọn ọlọ́run bá alékẹ́lá fẹ́ júwe wọn fún wa àti ìṣesí wọn yìí kálẹ̀ bá bá yẹ sòfòtó gbogbo ẹnikẹ́ni tó bá já pé inú rẹ̀ ó yàtọ̀ sí gbangba rẹ̀ kọ̀kọ̀ rẹ̀ yàtọ̀ sí gbangba rẹ̀ ọ̀tọ̀ ní nǹkan tí ń ṣe ń kọ̀kọ̀ ọ̀tọ̀ ní nǹkan tí ń ṣe ń gbangba yóò máa ṣe dáadáa ní gbangba àmọ́ ní kọ̀kọ̀ yóò máa saburú yóò máa ṣẹbọ ní kọ̀kọ̀ nígbà tẹ́nì wa bí àlámàrí wọn ṣe wa lápèjúwe wọn ọlọ́run ọba ní àpèjúwe wọn níbi ìsa ìsìnà lẹ́sà lórí ìmọ̀nà yìí bákan náà àpèjúwe wọn lórí wípé bí wọ́n ṣe jẹni bá ṣe jẹni tó fọ́ lójú lẹ́yìn tí wọ́n ti rí náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ yìí lẹ́yìn tí wọ́n ti ní ìmáàni tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá padà wá di kèfèrí ẹ̀ríkẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá ti ní ìmáàni tó bá jẹ́ múmi ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́yìn ó padà wá di kèfèrí irú ẹni bẹ́ẹ̀ ti rí náà ó padà wá fọ́ lójú nìyẹn ọlọ́run bá ní kẹ́lọ́ lábala yìí kàmásàlì lẹ́bí stawqada nara ọlọ́run ọba àdékẹ́lá fi wọ́n wé ẹni tó tanná ẹni tó wà nínú òkùnkùn ó wá tanná fún bí àpẹẹrẹ ń sìn lálẹ́ tí òkùnkùn kún gan níbi tó yẹ pé tẹ́ ẹ̀ bá ti tanná ẹ̀ lérí nkankan sẹ́gbẹ́ngbà míì alẹ́ òkùnkùn kún lálẹ́ débi wípé ẹ̀ ní rí nkankan àti tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tọ̀ àti tó wà lẹ́gbẹ̀ẹ́ òsì ẹ̀ ní rí ẹ̀ kàmọ́ fọ́ káàkiri olùgbàtẹ́ bá tó tanná kí gbogbo ẹ̀ tó mẹ́lẹ̀ ọlọ́run bá nígbà fàpéjúwe wọn ó fi wé ẹni tó wà nínú òkùnkùn tó lágbára tí ò rí nkankan istawqada nara ọwà tẹ̀nẹ́ ìgbà tó tẹ̀nẹ́ yìí falamma adaat ma hawla ìgbà tí gbogbo tó wà lẹ́gbẹ̀gbẹ̀ rẹ̀ tí gbogbo àwọn nǹkan ìwà hàn sí tí gbogbo ẹ̀wà tí náà wà tẹ̀ sí wọn pé ẹ̀ ókè ọlọ́run ló yọ mẹ́fà àṣẹ kòtò ní bẹ́ẹ̀ bí àṣé tí n bá ti rọra tí n bá kàn ti rọra ìṣẹ́gbẹ́ ọ̀tún lásán àṣé inú parun mo fẹ́ bọ́ sí ẹ àṣé ìsàlẹ̀ ní báyìí tí n bá kàn rọra gbẹ́sẹ̀ síwájú lásán gbà mí àṣé àṣé àṣé máa bọ́ọ̀lẹ̀ ni ìgbà mí yẹn ni wà lórí òkè tó yẹ sí pé tẹ́ bá fi rọra gbẹ́sẹ̀ kan báyìí síwájú ilẹ̀ ẹ̀lẹ̀ lẹ́bọ̀ sí ẹ jábọ́ bẹ́ẹ̀ ni inú kéèyàn kú àbí kéèyàn dá lápá dá lẹ́sẹ̀ kéèyàn wá tẹ́ná wá rí kí á ah, subhanallah àṣewájú mi yìí àṣewu ló wà ń bẹ àṣẹ́yìn mi àṣewu ló wà ń bẹ àṣẹ́gbé ọ̀tọ̀ àṣẹ́gbé òsì àṣẹ́jì ló wà ń bí àṣẹ́kèké ló wà ń bí ẹ ọlọ́run ọmọ ní tẹ́nẹ́fà ọlọ́run ọmọ ní ṣe kínní ọlọ́run bá ní àpéjúwe wọn nìyẹn kàmáńtàlẹ̀ lẹ́bí stọ̀kọ́dà náà rọ̀ ọlọ́run yọ̀dà gẹ́gẹ́ bí ẹni tó tẹ́ná falamma àgbọ́ àti mọ̀ hawla ìgbà tó wá rí gbogbo tó wà lẹ́gbẹ̀gbẹ̀ rẹ̀ tó sì sàǹfààní pẹ̀lú nẹ́tọ́ tẹ̀tẹ̀ ìtórí nàtàn orí tó wà lẹ́gbẹ́ ọ̀tún rẹ̀ àtọ́ tó wà lẹ́gbẹ́ òsì rẹ̀ wọ́n ní lẹ́sẹ̀kẹsẹ̀ falamma ada'at ma hawlahu dhahaba Allahu bi nurihi dhahaba Allahu bi nurihim lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí ọlọ́run bá lékẹ́ lákà mú ìmọ́lẹ̀ yẹn lọ ni èèyàn tó ti tanẹ́sẹ́ ó ti wá rí gbogbo ẹ̀gbẹ́ ọ̀tún rẹ̀ ẹ̀gbẹ́ òsì rẹ̀ iwájú ẹ̀yìn ó ti rí gbogbo ẹ̀ gbà wá rí tẹ́báyìí torí pé òun wà nú ewu

وتركهم في ظلمات لا يبصرون wọ́n lè rí náà dẹ̀bẹ̀ lè pé wọ́n àmànà bákan náà tó ń ti bẹ́ẹ̀ tó wá ní wọ́n tó wá jẹ́ni tí ó ya odi tí ò lè pariwo fáwọn èèyàn pé ha ẹ mí ẹjọ́ ilé lọ́bí mẹ́ ẹ mí kò lè pariwo ó tó wá jí adití

gbogbo àwọn tó bá ní ìmọ̀lẹ̀ lọ́dọ̀ àbáwọn tó bá níná wọ́n lè wá sàánú wọn wọ́n tẹ̀lé sí wọn wọ́n fi dínà wọ́n yọ wọn kú ní ewu wọn lè pariwo wọn tún wá lè gbọ́ tẹ́ẹ̀bá ti ẹ̀ ń pariwo pé ẹ dákun tẹ́lẹ̀ntọ́ wà nù wàhálà o tẹ́lẹ̀ntọ́ ṣe kíníkan ẹ dákun ni à à ń bẹ́ o káwọn yẹn ti wà ràn wọ́n lọ́wọ́ ọlọ́ni bọ́rọ̀ wọn ṣe ọlọ́ni wàyàmúdùhùn fi tughyanihim ya'mahun ọlọ́run ọba àlékélọ́ wà lọ wọn lára ọlọ́run ọba àlékélọ́ wà fi wọ́n lẹ̀ sínú tayọ àlá wọn yẹn tó wọn wá dààmú bẹ̀ wọn ìnirọ́nà ọlọ́run ọba àlékélọ́ ti ìmọ́lẹ̀ ti tàn sí wọn lẹ́yìn ẹ̀ báyìí wọ́n di kèfèrí ni summa kafaru lẹ́yìn tá di kefe báyìí ọlọ́run bá lè kí lámú mọ́lẹ̀ wọn lọ ní wọ́n rà gẹ́bí ẹni tó torí gbogbo nǹkan tó lè ṣe láǹfààní àti tó lè kóòtù tábà lẹ́yìn ẹ̀ tí ọlọ́run bá lè kí lámú náà ìlọ tí náà ìwá kú kò wá lè sọ̀rọ̀ kò lè gbọ́rọ̀ kò sí lè mọ̀nàmá kò lè rí náà ọlọ́run bá lè kí wá fún wọn lè padà sí wọ́n sì wà mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ara yẹ̀yẹ́ tọ́lọ̀ ọba àríkẹ́lá fi wọ́n ṣe nìyẹn láyéláyé wọn wọn lè mọ̀nà mọ́ torí pé àwọn àfáàjẹ́ pé wáyé pé àwọn nǹkan àwọn nǹkan kan bẹ tọ́lọ̀ ọba àríkẹ́lá dámọ́ wa tó sì bí àwọn nǹkan wọ̀nyí òun náà làwọn fi ń kẹ́kọ̀ọ́ òun làásì máa fi ń mọ̀nà ìgbà táwọn nǹkan yìí bá ti lè kú òfẹ́ dà kò sí ọ̀nà tẹ́lẹ̀ gbà tọ́ sọ́nà mọ́ èèyàn rí náà ojú ẹ̀ fọ́ kò tún wá lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ kò tún wá gbọ́rọ̀ ó tún wá ya wèrè kò tún wá ní làákàyè subhanallah sẹ́mi pé ó kéré nínú àwọn èèyàn tọ́lọ́wọ́n bá lékelá máa ń serú ẹ̀ fún èèyàn tí ò bá rí náà lọ́pọ̀lọpọ̀ gbà wallahi brain wọ́n máa ń ṣàpò ọlọ́run máa fi brain ọlọ́run máa fi brain rọ́pọ̀ fún wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí èrí náà yẹn afọ́jú yẹn inú ẹ̀bùn tọ́lọ́run máa fún wọn ní pé làákàyè wọn máa ń mú ju gbìyàn lọ in fact afọ́jú mi ibi tọ́nà ọba nígbẹ́lẹ́ fún wọn nílá káyìdé tó bá rin ọ̀nà kan rí báyìí tó bá ti rin ọ̀nà kan rí wàláhì yóò ní àǹfààní àti máa rin ọ̀nà yẹn padà níjọ́ mi láìlẹ́ni tí ó mọ̀ mọ́ rẹ̀ wàláhì lákáyìdé ìgbà tí mo wà ní alálùbọ́sà tí mo ń bẹ́ lálùbọ́sà kọ́nà bá nígbẹ́lẹ́ kọ́ bá sọ bàbá yẹn lẹ́sàn rẹ̀ kọ́nà bá kọ́ bá mú bàbá yẹn dúró bàbá yìí afọ́jú ni ẹgbẹ́ lé mi ni bàbá yìí ń gbé mo fi Ọlọ́run bá tọ́ dá mi búra bàbá yóò mísì jàmá kan rí láyé afọ́jú bàbá yóò rí nà rárá kò sí léèyàn tí máa mọ́ lọ mọ́sálásí kò sí léèyàn tí máa mọ́ jáde àmọ́ ní gbogbo alálùbọ́sà yẹn gbogbo tí bàbá yẹn máa ń rìn tí máa ń rìn kò síbi tó ti lè sì náà mẹ́ yín máa ń lọ lé yín máa ń lọ nú máraba fúnra rẹ̀ yín sì máa ń lọ mọ́sálásí lásìkò orun kọ̀ọ̀kan ṣẹ́wárí bí ilé mi tí mo ń gbé àtìlé bàbá yìí àwọn kọ́tà àwọn arọ̀fọ̀ ó pọ̀ ń bẹ̀ gan tó yẹ pé ilé kan tó ilé kan tí yọ àwájú wa báyìí ilé ilé yẹn wọn ní wọn nílé wẹ̀ ìta páànù báyìí náà kan ìta náà kan páànù sí tẹ́tí ń wẹ̀ ṣé wá rí gbogbo bẹ́ẹ̀ tí wá di kìkì àrọ̀fọ̀ tó yẹ sí pé kódà téèyàn bá lójú tí ó bá èyí ó máa kó sínú àrọ̀fọ̀ ni ìmọ̀ bí mo ṣe lè describe bẹ̀ tí ó yé àwọn èèyàn dáadáa ṣé wá rí ọ̀nà tí bàbá yẹn gbà lọ mọ́sálásí ọ̀nà yẹn gẹ́gẹ́ àrọ̀fọ̀ wà ọ̀nà yẹn tó lójú bẹ́ẹ̀ bá ti bomi kẹsẹ̀ yín bọ̀ kẹ́ tó rí bí kọjá ni ọ̀nà ọ̀nà yẹn àrọ̀fọ́ wá wà ń bẹ̀ àrọ̀fọ́ jójójúmọ́ tí ò lè má wà ń bẹ̀ lójúmọ́ alẹ́ tó rìnṣẹ́ tó lójú tẹ́bá gbẹ́sẹ̀ kan síbi ẹ sọ bí gbẹ́sẹ̀ kejì sí kẹ́ tó rí bí kọjá bẹ́ẹ̀ sì wá kọjá kọjá tẹ́fì kọjá yẹn wàlọ́ọ̀hì ibi tí bàbá yìí ti máa ń kọjá lójoojúmọ́ ni ìsì mọ́ wa mọ́sálásí sì máa ń padà wàlọ́ọ̀hì mo fọ́lọ́ màbúra láti yóò tèmi ti débẹ̀ tí mo fi kúrò tí mo fi kúrò ládùúgbò yẹn bàbá yóò mísì jàmá kan rí o bàbá yóò sì lọ́nu máraba bẹ́ẹ̀ ni bàbá yìí kò sẹ́nì kẹ́kọ́ lọ́dọ̀ rẹ̀ ti ń tọ́jú ẹ̀ wàlọ́ọ̀hì bàbá yìí náà lọ ránjẹ fúnra rẹ̀ Baba yìí ní ọ̀nà ọ̀rá ń jẹ fún rẹ̀ bàbá yìí ní ó sì padà kò yí báyìí nísìn so ẹwu ẹwurú oore tọ́lọ́wọ́n bá ṣe fún bàbá yìí ọlọ́wọ́n bá fọ́ wọn lójú ọlọ́wọ́n bá gba ojú bàbá yìí ń tòótọ́ bẹ̀tọ́ ọlọ́wọ́n bá nípínlẹ̀ fi làákàyè tó ṣàbùrọ́pò tó yẹ sí pé pẹ̀lú làákàyè yẹn wọ́n sì máa ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó yẹ sí pé ẹni tó lójú náà ń ṣe lọ́pọ̀lọpọ̀ nǹkan bí àwọn afọ́jú ṣe wà ọlọ́wọ́n bá bù wọn lẹ́bùn débi wípé tẹ bá fún wọn lówó wọ́n dówó máa wọn tẹ́ bá fún afọ́jú ní twenty naira tó bá ti fọwọ́ gbà mú báyìí ó ti mọ̀ twenty naira kódà ńgbà tí wọ́n ti máa ṣe ní oní nylon tí ò jẹ́ polymer tẹ́ pé wọ́n sì wọ́n ti ń ṣe polymer polymer ń se ó ti dùn dámọ̀ àmọ́ ńgbà tí wọ́n ti máa ṣòwò ní polymer kọ́ máa jẹ́ títí nylon yẹn nígbà tó ń ṣe gbogbo ẹ̀ bákan náà tẹ́ bá fún afọ́jú afọ́jú máa òórùn twenty naira yàtọ̀ sóòrùn ten naira yàtọ̀ sóòrùn five naira yàtọ̀ sóòrùn hundred naira one thousand wàláì wọ́n mi inú ẹ̀bùn ni so kí láyé fà mí bẹ̀ ni pé ṣe wá rí àwọn nǹkan àwọn nǹkan wọ̀nyí tọ́lọ̀rọ̀ bá lè gẹ́gẹ́ bá lè gbẹ gbogbo ẹ̀ kúrò lára yẹn èyàn fọ́ lójú ó tún di létí kò kò tún lè sọ̀rọ̀ bákan náà tún wá ya wèrè lákàyè rẹ̀ tún dàrú kò sọ́nà ìgbà láyé tẹ́lẹ̀ kò sọ́nà ìgbà láyé tẹ́lẹ̀ fi sàǹfààní fún kò sọ́nà ìgbà téèyàn bá fọ́ lójú àmọ́ tí ń gbọ́ tí sì ń sọ wallahi nìkan lẹ́kọ̀ọ́ tí ó sì yé ọmọ kan bẹ ní Madina lónìí báyìí ọmọ yìí kètí ìpọmọdún mẹ́wàá èèmà náà Málíkì náà pè é mà abẹ́ẹ̀lẹ́ pé kò sírú ẹ̀ láyé lásìkò táwa yìí èèmọ̀ gbá àlọ́mọ náà wọ́n wá fídíò rẹ̀ ń bẹ dáadáa wọ́n wá ṣe ìdánwò fọ́mọ yìí lórí àwọn nǹkan tó ha alákọ̀ọ́kọ́ ó ha gbogbo Kùránì ìwà sàlàyé bó ṣe ha fún wa o ẹlẹ́ẹ̀kejì ó ha Sahihul Bukhari Sahihul Bukhari tó ha mùjáládù mẹ́fà ni volume mẹ́fà ni volume kọ̀ọ̀kan tó alukùránì tẹgbẹ́lọ́ ó ti ẹ̀jú bẹ́ẹ̀ lọ tó alukùránì ó kéré gan wọ́n ti volume Bukhari kọ̀ọ̀kan tó báyìí volume mẹ́fà wá tóbi bẹ́ẹ̀ ọha mẹ́fà ọha Muslim ó sì ha wọn sunan tíra ọha mustadrọ́kì hakim ó sì wà mú atọ́ tíra bí mẹ́rin báyìí lọ́ha lẹ́nu tíra hadith yàtọ̀ fún yàtọ̀ fún bẹ́ẹ̀ ó tún wá ha gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tọ́pọ̀ gan ẹ̀wà mà nígbà àwọn exam tó ní agbára nígbà tán ibi tí ọmọ yìí ha há dé tán kí kan náà Quran tán kí àyà kan wọ́n wá sọ fún pé àyà táwọn kéyìí àyà tó ṣáájú ẹ̀ tó ṣáájú àyà yẹn kí o ní o bẹ̀rẹ̀ rẹ̀ ìbẹ̀rẹ̀ rẹ̀ tó bá ń béèrè béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n jákẹ́ ayà tó wà lókè kíní bẹ̀rẹ̀ rẹ̀ yóò sọ kí lè tó wà lókè rẹ̀ náà ilé tó wà lókè rẹ̀ náà ilé tó wà ń sàlẹ̀ rẹ̀ ilé tó wà ń sàlẹ̀ rẹ̀ ilé tó kíní bẹ̀rẹ̀ rẹ̀ yóò máa yóò máa ṣe ń wíhun kò ní bọ́ọ̀sì bẹ́ẹ̀ ni ó máa sọ bẹ́ẹ̀ ni ó máa sọ wọ́n béèrè pé ayà tó kéyì inú inú inú súrọ̀ wo lọ́wà yóò lọ́wọ́ àwọn súrọ̀ báyìí láì wo lọ́wọ́ àwọn súrọ̀ yẹn yóò sọ yẹ láì sẹ pé sẹ pé péèjì kọ̀ọ̀kan báyìí yóò sọ yẹ láì péèjì tó wà yóò yìí sọ yẹ láì tó wà ní péèjì yẹn subhanallah tó bá béèrè wípé wọ́n á béèrè wípé àyà tó kéyì láti suratul fatiha títí dé di àyà yẹn nọ́mbà mélòó ló jẹ́ yóò sọ fún pé yóò sọ fún pé àyà yẹn two thousand three hundred and kìíní kan ni ẹ̀ jí understand pé àyà tá ké fún ọ tó kéyì nọ́mbà wo ni tàbá sí láti suratul fatiha tẹ̀ pé suratul fatiha àyà méje suratul baqara ó tẹ̀lé àyà mélòó two hundred and eighty two hundred and eighty three two hundred eighty six àbí na 286 papọ̀ máyà méje alì mọ̀rán ní kọ́ bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ so ẹ wá máa ka lọ bẹ́ẹ̀ wọ́n wá lọ ká àyà kan fún wa ní àyà tó kà yìí nọ́mbà wo lọ́wọ́ àwọn nọ́mbà wo àyà wo ní tabaka látòkè yóò sọ yìí tó jẹ́ ilé tó tẹ̀lé ńkọ́ ilé tó ṣáájú ẹ̀ ńkọ́ bó ṣe ń béèrè nìyẹn tó máa ń béèrè bẹ́ẹ̀ ọmọ yìí ò ní dákẹ́ in fact tó bá béèrè béèrè míì yóò tún dáhùn kọjá ìtúwọ́n bí léèrè yóò dáhùn yóò tún ọmọ dáhùn lọ yóò máa dáhùn lọ àwọn onítọ̀ adá alákẹ́ pé òyìtó òyìtó òyìtó wàláhì mú fọlọ́mà búra ọmọ yìí èèmà ni àmọ́ kò lójú wàláhì kò lójú téèyàn bá rí ọmọ náà ìyẹn bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ọ̀bá pé bá gba ojú lọ́wọ́ yẹn náà kọ́ wá fún yẹn ní tó fọ́mọ òun <laughs> pé ọlọ́run ní tó fọ́mọ yìí pé mi náà bá gbojú lọ́wọ́ mi ìyẹn níbi tí ọlọ́run bá rí kí ọmọ yìí dé bẹ̀ ni pé téèyàn jẹ́ afọ́jú kò túmọ̀ sí pé kò lè sàǹfààní mọ́ kò túmọ̀ sí pé kò lè wúlò mọ́ a lè kọ́ lẹ́kọ̀ọ́ tẹ́kọ̀ọ́ sì yé a lè fi mọ̀nà tí ó sì mọ̀nà eléyìí tó jẹ́ sí pé ẹnìkan nínú àwùjọ wa ti wáyé fa kódà mùdírù lè kéwù kan ńláńlá ni ibi táyì mọ̀kan ti ẹ̀ dé ìgbà tó fẹ́ fi àbò kan ìmáàmù Bukhari ẹ̀gbọ́n tó kú ó lá fọ́jú ni ìmáàmù wọn fọ́jú ni

nǹkan parí ọlọ́run ọba aláwọn àbáyẹn gẹ́ sọ wípé ẹ má jẹ́ tara wa o ọlọ́run ọba parí iṣẹ́ sára ọmọ yìí o ọlọ́run ọba parí iṣẹ́ sára rẹ̀ wallahi ká tó máa sọ pé Imam Bukhari ò fọ́ lójú Imam Bukhari tòótọ́ ní kékeré wọn fọ́ lójú àwọn Imam Bukhari ò tí pọmọ ara àwọn sọ̀hábà nẹ́bì tán fọ́ lójú tó abdullahi ibn ummi maktum afọ́jú ni apẹ̀rún anabi sallallahu alaihi wasallam ni olọ́lọ́wọ́ bá lẹ́kẹ́láńtì torí ẹ̀bà tọ́lọ́wọ́ bá lẹ́kẹ́láńtì torí ẹ̀bà nẹ́bí wì nínú suratul àbásà wọ́n àbásà wa tawalla an ja'ahul a'ma ọlọ́wọ́ bá ní ànẹ́bí àbásà ọfàjúro wa tawalla ó sì gúnrí padà an ja'ahul a'ma nítorí pé ọkùnrin afọ́jú kan wá bá tálọ́kùnrin afọ́jú náà abdullahi ibn ummi maktum ọlọ́wọ́ bá lẹ́kẹ́láńtì torí ẹ̀bà nẹ́bí wì ilé ìfẹ́ mọ̀nà ni kìí ṣe bá nẹ́bí sallallahu alaihi wasallam sí kan lábùkù torí bá nẹ́bí sallallahu alaihi wasallam ti mọ̀ pé ilé ìbáyọ̀ kan rẹ̀ rọ̀ ilé ìwà mọ̀nà ọwá rí ìkan náà àwọn kèfèrí Quraysh tó náà wá béèrè béèrè lọ́wọ́ nẹ́bí anábì tí wá wò pé alhamdulillah ṣe bí ọkàn tiẹ̀ ti rọ̀ wọ́n fẹ́ mọ̀nà ti àbí ẹjẹ́ adá ilé ìlóhùn ilé tó yẹ pé ọkàn tiẹ̀ lè láti sojú kòkòrò ilẹ̀ anẹ́bí wá dájú kọ tánà fi pa ilé ìtì lọ́lọ́mọba ilé kíláwá ní anẹ́bí àìṣe bẹ́ẹ̀ kọjú sọ́kùnrin afọ́jú tọkọ déhùn Abdullahi ibn Ummi so kọ́lọ́mọba ilé kílá kó sànà so ọlọ́mọba ìta kó fàyọ́ mẹ́ ni pé tọ́lọ́mọba ilé kílá bá ti wá lè kó ogun kan kú òfin yà èèyàn rí náà kò gbọ́ kò sì lè sọ bákan tún dàrú ah subhanallah irú ẹni bẹ́ẹ̀ kò sọ́nà mọ́ téèyàn fi lè téèyàn fi lè sànú ẹ̀ so lọ́lọ́wọ́n bá dékẹ́lá fi ń sàlàyé fún wa nínú àyà yìí ipa àwọn kèfèrí bá pèjúwe sí wọ́n ṣe rí nìyẹn àpèjúwe dà gẹ́gẹ́ bí ẹni tí ó taná tó wà ní òkùnkùn tó wá tẹná lẹ́yìn tí gbogbo nǹkan hàn sí tán iná ìwá kú ó wà ní òkùnkùn ńláńláì láyò bèsì rúùn tó wà lè rí nàmá láíláí wọn à lè mọ̀nàmá láíláí lọ́lọ́wọ́ bá lẹ́gbẹ́ fi tẹ̀lé ẹ̀ka yà tó tẹ̀lé yẹn ká dúró síbẹ̀. ọlọ́wọ́ bá ní summun bukmun umyun fahum la yarji'un ọlọ́wọ́ bá láwọn táwọn wí ayaya ni wọ́n o wọ́n lè sọ̀rọ̀ bẹ̀lẹ̀ tí wọ́n pariwo gbàmígbàmí táwọn yóò fi gbà wọn bukmun adití ni wọ́n wọ́n lè gbọ́rọ̀ tẹ́ bá ti ẹ̀ pariwo tí ó fi mànà emiun ọlọ́ni afọ́jú ni wọ́n o wọ́n lè rí náà láíláí fahum láyà rùjẹ̀ ìhùn ọlọ́ni láíláí wọn wọ́n lè padà mọ́ wọ́n ti sọnù gbé nìyẹn wọ́n ti sọnù gbé òun náà nìyẹn so abẹ́lọ́wọ́n bá alikẹ́ọ́lá kọ́lọ́wọ́n bá alikẹ́ọ́lá kí ó sànú wa kọ́lọ́wọ́n bá kí ọmọ sí ọ̀rọ̀ tiwa báyìí fala la ilaha illallah eléyìí báyìí ló jẹ́ kó wá wípé àwọn almunafikun àwọn tó yẹ sí pé wọ́n máa parọ́ àwọn tó yẹ sí pé wọ́n máa ta àwọn mùmíní lójú ara wọ́n sì máa fa àwọn mùmíní sí yẹ̀yẹ́ ipò wọn lọ́dọ̀ Ọlọ́run bá ipò tó burú ni àwọn tó yẹ sí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti ní ìmánì rí tó wá jẹ́ sí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ńgbà tó yá wọ́n padà wá di kèfèrí so ibáyìí nìsín àwọn eléyìí báyìí àwọn tó yẹ sí pé wọ́n ti wà nínú mọ́lẹ̀ ni kó tó wá di pé àwọn padà wá lọ bọ́ sínú òkùnkùn látara bá sí wá kó sínú òkùnkùn yìí ọlọ́run ọba àlekẹ́lá wá di ọkàn wọn pa ọlọ́run ọba àlekẹ́lá ó di ọkàn wọn pa láéláé wọn lè ṣe ni o wọn lè gbàgbọ́ yìí mọ́ naam inshallah ta'ala a tún máa tẹ̀síwájú lọ́la níbi tí a bá dé yìí nítorí pé àsìkò wa ti lọ so abẹ́ ọlọ́run ọba kí ọlọ́run ọba àlekẹ́lá kí ó fún wa lágbọ́yé al-Qur'an ládá tí ń bẹ ń bi sísọ ìtumọ̀ ọ̀rọ̀ Ọlọ́run Ọba àti jíjókòó gbọ́ ìtumọ̀ kí Ọlọ́run Ọba àlékẹ́lá ń bá wa sọ kọ́lọ́run Ọba àlékẹ́lá kí yóò máa hàn rẹ̀ fún wa kọ́lọ́run Ọba àlékẹ́lá kọ́ mọ́ wa sí wa ní agbọ́mọ́lò bá a ṣe ń gbọ́ yìí bá a ṣe ń gbọ́ tọ́lọ́run Ọba ń wí yìí wá àti tọ́lọ́run Ọba ń ṣe fún wa yìí kọ́lọ́run Ọba àlékẹ́lá kó jẹ́ kí a máa lò ant astaghfiruka wa atubu ilaik wa tó ti jẹ́ pé tẹ́ẹ̀pù lílo ó jẹ́ tọ́ fún skul ọkùnrin láti máa lò ó jẹ́ pé ìwọlé fún ọkùnrin láti fi bóyá láti mọ̀ tó ń fi ara ṣé inú àwọn ẹgbẹ́ bí ọkùnrin tó wá lo tẹ́ẹ̀pù tó jẹ́ pé òórùn yẹn kò sí bí òsì ní máa gbọ́ òórùn yìí ṣe òórùn wà nínú kan tó lè ba àwọ̀ ẹ̀jẹ̀ bóyá àbí kí mọ̀tẹ́lómi lo nínú ìjọba. nà wọ́n bèrè pé gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé ẹ̀tọ́ ni fún ọkùnrin láti máa lo òórùn sára tùràrí olóòórùn dúndùn lọ́fíndà parfum láti máa lo sára nítorí pé Ànábì sallallahu alaihi wasallam inú tánàbí nífẹ̀ẹ́ sí jù òun náà ni kó máa lo lọ́fíndà kó máa lo parfum so àwa náà tábà lè máa lo tó dáadé fọkùnrin àbóbìnrin kò gbọdọ̀ ló jáde ó lè lo nínú ilé sí ọkọ rẹ̀ àmọ́ tó bá ti mọ̀ wípé òun fẹ́ jáde padà aṣọ tó bá lò sí yẹn kó má wọ̀ jáde mọ́ ṣé báyìí ní ìsìnkọ́ lọ wá sọ míì tí ò lò sí kó wọ̀ jáde tó bá jẹ́ pé kò ní jiyàn lọ kó lọ fọ kó dúró kó fi gbẹ kó tó jáde padà torí pé kò gbọdọ̀ lo òórùn jáde rárá so wá ní àwọn lọ́fíńdà mi máa ń lo òórùn tó dáadáa tí wọ́n ń dùn wọ́n wá ní ṣé òórùn yìí ṣé ó ba sọ́bàyàn láàrẹ̀ jẹ́ téèyàn bá ti ń gbọ́ òórùn lọ́fíńdà gbígbọ́ ọ̀bàyàn láàrẹ̀ jẹ́ kódà òórùn oúnjẹ tán bá ń ṣe tán dáná tóòrùn yẹn wá ń jáde tantantan ẹ kò bàyàn láwẹ̀ jẹ́ nígbàtí ìbá ti ṣe pé náà wà lọ jòkó síbi tóòrùn oúnjẹ wà ní wọ́n fi mófin ọlọ́mọ sí wá ló níyà sí wá ní sí wàgá ah, oúnjẹ yìí má o ọwá lọ jòkó síbi tóòrùn yẹn tí wọ́n jáde wá ń kó símú tí ìbá ti ṣe bẹ́yẹn rẹ́ pé wọ́n kàn dáná lè yẹn ń kò bàyàn ṣe bá ní ṣe so kò sí òórùn tó báyìí láwẹ̀ jẹ́ ṣe bá ní ṣe so Allahu a'lam tí olóko mẹ́ta yìí ṣùgbà tí ìmọ̀mù wa ti jòkó parí ìyẹn wa wọlé ṣùgbọ́n wa bá ṣe àtàyà tí wọ́n ń ṣe yẹn náà bàtí yẹn wá dìde tì yẹn padà yẹn á kí ẹlẹ́ẹ̀kọ́ kan yẹn padà yẹn á sàtà náà pọ̀ yẹn á sàtà lẹ́kẹ̀ẹ́ náà pọ̀ àtà yẹn ti pé mẹ́ta so àtà yẹn alákọ̀ọ́kọ́ tí màmú ti yẹn sí yẹn ò ní bá a ṣe ni àbí ṣíṣe tí yẹn sí yẹn náà ó bá a ṣẹlẹ̀ àbùkù. náà ó ti yé mi ó ti gbọ́ kọ́ṣẹ́ yìí pé pẹ̀lú báyẹn àtà yẹn máa di mẹ́ta bẹ́ẹ̀ ni yóò di mẹ́ta àmọ́ kò sí láì fi bẹ́ẹ̀ so àtà yẹn alákọ̀ọ́kọ́ tí àjòkó bá ìmáàmù ṣe yẹn àfi ṣe ìtìdáhù ni àfi kọ́sẹ̀ ìmáàmù ni innama ju'ila al-imamu li yutamma bi anábì sallallahu alaihi wasallam ní ìdítọ́fà tí wọ́n fi gbé ìmáàmù kalẹ̀ fún yín òun náà nìkẹ́rẹ́ bàmá kọ́sẹ̀ rẹ̀ tó ilé ìta kọ́sẹ̀ yẹn àfi kọ́sẹ̀ ìmáàmù ni tẹwàá lórí èkejì tá a ṣe àtẹ́lẹ̀ kẹta tá a ṣe òun gangan ojúlówó ara àrùn ṣé báyìí ní ṣe sóò ẹ̀rí pé yàtọ̀ fátayá náà ìjòkó wá ti pé mẹ́ta báwọn ìjòkó wá náà ti pé mẹ́ta so tábàlá àníṣe kí ní sáwà dìde náà ni lórí kí ìjòkó amọ́pẹ́ mẹ́ta ìjòkó téyàn ó jòkó pẹ́pẹ́ yẹn sàtáyà so èyàn fi kọ́sì ìmáàmù ní kò sí láì fi bẹ̀ lọ́wọ́ àná. láti gbàdúrà sàlàyé nípa eh, àwọn síwájú ọlọ́run bá ṣé tí ẹ bá ní ìdájọ́ kọ́mọ̀ táwọn síwájú ń gbé ọlọ́mọ máa wàdà tí ó túnmọ̀ gbìyànjú náà fi ìwé rí mu fún ọlọ́run bá ọlọ́run máa wàdà ọlọ́run máa. naam wọ́n ní rẹ́bí kan tí ó tó gbajúmọ̀ lórí àwọn wa láwùjọ wa ní pé à ah, tí ẹ̀kan bá ń ṣàwàdà láwàdà tí yóò da tí o bá òfin ọlọ́run bá mọ́ láwàdà tó lè mú ìyàrí ìbínú ọlọ́run bọ́ ma wàdà ọlọ́run ma ọlọ́run so ni ọba àlékẹ́lá ọlọ́run ọba ọlọ́run ọba pé èèyàn kan bá ti lè tọ́lọ́run bá takò ó lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba ò ọlọ́run ọba ò mọ̀ pé ìtumọ̀ ní pé kò sí lọ́dọ̀ ọlọ́run ọba pé ń ṣàwàdà ni pé ń ṣeré ni ọlọ́run ọba ò bẹ́ẹ̀ nìkan kan ṣeré ọlọ́run ọba kọjá ẹni téèyàn ọmọ wa ṣeré pẹ̀lú tó ń bí ọlọ́run ọba lóṣù àdé ń ṣeré ni ẹgbẹ́ èèyàn lèèyàn máa ń bá ṣeré so ọlọ́run ọba ò ìtumọ̀ ní pé ọlọ́run ọba nínú sùn ọlọ́run ọba kò sí eré ṣíṣe so kí ti pọ́ ọlọ́run ọba ọ̀ mọ́ ọlọ́run ọba mọ̀ péré ló ń ṣe àmọ́kọ̀ wọlé lọ́dọ̀ ọlọ́run so ìtumọ̀ tá ń sọ ní ọlọ́run àdá alúsà ìgbà tí àwọn wá ń sán pàdé àwọn wá kí ó sókè ìṣẹ̀lẹ̀ ni wọ́n sọ fún bí ìlú tó kú ìjọba ìlú àwọn sọ pé màá tó lókè ìwà ní ìlú tó kú. so ẹyọ kalẹ̀ bá nínú Maghrib ẹbá méjì ok ẹwà bẹyọ kan so ẹyọ kan tẹ́ àwọn abáyẹn wá fẹ́ san padà wá ń kí ó sókè ẹni yẹn wá náà ní kí ó sókè abẹ́rẹ́ ní ẹni ẹlú ráìtì ẹ̀ ní kí ó sókè tó tọ́ ṣe rí méjì tẹ́ báyẹn òun lálákọ̀ọ́kọ́ àtẹ́lẹ̀ kejì yín ilé ìtẹ́dìdí tẹ́ fẹ́ san yẹn òun lẹ́lẹ́kẹta yín òun ni tertib torí pé fama fama fama adrọ́ptum fasallu wàmá anabi sallallahu alaihi ní anábì ní la ta'tuna salata wa antum tasa'un ẹ gbọ́dọ̀ lọ wọ̀run lẹ́ni tí ń sáré èyí sáré wọ̀run kódà yìí ọ farabalẹ̀ ni nítorí kò fẹ́ bá àrùn ìwéyà mọ́mú ti wà ní ìrùkú ìṣẹ́ wọ́n sáré pàpàpà pé kí ah, n bá tí n bá tètè mọ́mú kùn ìrùkú anábì ní kò dá la ta'tuna salata wa antum tasa'un wa'tuha bis-sakinati fama adraktum anábì nílé tẹ́ bá bá fasọ́lù ẹ bá wọn kí wà máa fàátàkùn ilé tó bá bọ́mọ yín lọ́wọ́ fa àti mú ẹ kọ̀mplìtì ẹ ìtìmáàmù nìyẹn so ilé tẹ́ báyẹn ẹ ń kíbọ̀ nìyẹn ilé tẹ́ báyẹn ẹ ṣe ìtìmáàmù ẹ lórí bẹ́ẹ̀ sí ń kíbọ̀ ẹ tí wọ́n dá sáà lórí pé aláwọ̀kọ́ tẹ́ báyẹn láláwọ̀kọ́ yín ẹlẹ́ẹ̀kejì yẹn lẹ́lẹ́ẹ̀kejì yín so ibà nísìn ilé tẹ́ wá báyẹn ẹ ṣe ìtìmáàmù ẹ kó jẹ́ lẹ́kẹta kẹ́ fi kọ̀mplìtì bí irun ṣe rí ó ti báyìí nísìn so tó dáa jù nìyẹn tó dáa jù nìyẹn a rí inú àwọn afá náà tí wọ́n sọ pé èèyàn lè ṣe bẹ́ẹ̀ sí èèyàn ọbẹ̀ tẹ́lẹ̀ tí ó tẹ̀sùn wọn jù dáadáa ó ní pé ẹ̀ ní kéwu tó báyìí nísìn sókè ẹ̀ kàn jẹjẹ lọ́wọ́ àná. ẹ̀hẹ̀ ṣe é lè tó ní fàkùdù eléyìí náà sọ̀hí ṣé báyìí ní ṣe bet tàbá fẹ́ ṣe jamiu tàbá fẹ́ kó àwọn àdílà jọ papọ̀ ṣé báyìí ní ṣe so kọ̀dọ̀ àti itmam àwọn afáàjì pé wáyé pé itmam yẹn ló ṣàlàyé kọ̀dọ̀ pé Ànábì ní kẹ́ san padà àmọ́ tẹ́ bá fẹ́ san padà ẹ san lórí pé ẹ ṣe itmam ẹ lórí bó ṣe wà ṣé báyìí ní ṣe so ẹni tó ẹni tó kí ẹlẹ́kẹta tí òkú ojú kí náà sẹ pé òun náà ṣe kọ̀dọ̀ ilé tọ́ bọ́mọ lọ́wọ́ nìyẹn but àdìsí ẹlẹ́kejì yẹn lọ́wọ́ sọ pé bẹ́ẹ̀ sì ṣe kọ̀dọ̀ rẹ̀ ni pé ẹ fi ṣe ìtìmọ̀ so ṣe báyìí fi ṣe wallahu alam. sẹ́ńkẹ̀tọ̀ bí a dáa báyìí ló ń pè kọ́ pàtó kó mo ti bá lè tán tó jẹjẹ tó jẹ pé ìrònú kọ́ mẹ́ta á kiri á kiri sókè ní méjì á kiri kàjẹ́ náà mo sì ti báyìí sí akẹ́jẹ́ tẹ́ fẹ́ sí bóyá kò ń dá ilé tó kọ́ mọ́ lọ tán kí ó sókè bóyá náà. ẹ bẹ́ẹ̀ ni àmọ́ kò rí bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé èèyàn fẹ́ fi rọ́kà méjì lọ́ba nísìn rọ́kà alákọ̀ọ́kọ́ ti bọ́ rọ́kà alákọ̀ọ́kọ́ yẹn wọ́n kí ó sókè ní ọba rọ́kà ẹlẹ́ẹ̀kejì wọ́n kí ó sókè ní ọba fine rọ́kà ẹlẹ́ẹ̀kẹta wọ́n kí ó jẹ́jẹ́ ní ọba yẹn náà so túmọ̀ sí pé ń tọ́bọ́ máa lọ́wọ́ ní eré ìtàn kí ó sókè lòun fẹ́ fún pé ń tọ́bọ́ mi lọ́wọ́ ní ìtàn kí ó sókè tí bá fẹ́ san eré ìtàn kí ó sókè lọ́yẹ kí èmi náà fi san padà ṣe bá ní sìn àmọ́ kò bá tẹ̀rì tíìbù mu kò bá tẹ̀rì tíìbù rún mu báyẹn nítorí pé tó bá ti tó bẹ́yẹn ajẹ́sí pé ìrún tí yọmọ jẹ́sí pé rákàlá ọ̀kan kéwú sókè rákàlẹ̀ kejì kéwú jẹ́jẹ́ rákàlẹ̀ kẹtẹ tó wá kéwú sókè sẹ́sìmọ̀ kí magrib lákàrá ọ̀tọ́ kéwú sókè ẹlẹ́kejì kéwú sókè ní ẹlẹ́kẹta lẹ́kẹ̀ẹ́ jẹ́jẹ́ so ẹ̀hẹ́ so méjèèjì tẹ́ tí wá báyẹn ẹ fi ṣe tìdáhù pẹ̀lú ìmáàmù ni ẹ fi kọ́sẹ̀ ìmáàmù ni so ẹlẹ́kẹta yín ẹwà dákẹ́jẹ́ so ìbáraẹnisẹ̀ so bó ṣe kéèyàn sán ni wàhálà wàhálà péré nínú lẹ́yìn bí oúnjẹ káìpẹ́ náà wọ́n ní sáwà almunafiqun ṣé wọ́n ó ṣe gbére nínú náà tí wọ́n ní jáde kó mẹ́mọ́ ni àbí wọ́n lu àsìkò kánú náà wọ́n padà jáde àwọn almunafiqun wọ́n pín sí méjì àwọn eléyìí tí a ń ka ọ̀rọ̀ wọn nínú ááyà yìí òun náà làwọn bí wọ́n ti pé wọ́n ma bẹ́nu náà lọ gbére tí wọ́n ní jáde kó nù náà pátápátá kódà àyíbi tí wọ́n wà nù náà àyíbi tó ní agbára àyíbi tó burú jù ní ọlọ́ni innal munafiqina fi darkil asfal minan nar ọlọ́run bá láwọn almunafiqun tá àrùn yẹn wọ́n ìsàlẹ̀sàlẹ̀ nínú náà ibi tó wọ́ọ̀sì jù ni wọ́n wà tó àwọn eléyìí báyìí wọ́n ní jáde irú nífàkù wo ni ò ní mú yẹn jáde kó nù náà òun náà ni ànífàkù lè ọ̀tẹ̀ kọ́ di kéèyàn máa ṣe ìmunafiki nínú àkídà ìtumọ̀ ni pé àdìsọ́kàn rẹ̀ kò gbà pọ́lọ́run bá ń bẹ kò gbà nẹ́bí lójíṣẹ́ àbádìsọ́kàn kèfèrí ní ń bẹ fún ọ wá ń fi pamọ́ ọ wá ń ṣe bí ipò ń gba àdìsọ́kàn tó dáa gbọ́ tó yẹ́rí pé nífàkù rẹ̀ tó ṣe ìṣe mùnáfìkì rẹ̀ nínú àdìsọ́kàn ni nínú rẹ̀ gangan kèfèrí ni kò nígbàgbọ́ sí alukur'an kò nígbàgbọ́ sí hadith anabi sallallahu alaihi wasallam kò nígbàgbọ́ sọ́lọ́run ọba kò nígbàgbọ́ sí anabi sallallahu alaihi wasallam inú rẹ̀ gẹ́gẹ́ bó ṣe rí nìyẹn àmọ́ níta yóò máa ní òun gbàgbọ́ òun náà ní gbogbo nǹkan yẹn so ẹ́rì pé kèfèrí gẹ́gẹ́ ni wọ́n so àwọn alùmọ̀fikún kèfèrí gẹ́gẹ́ ni wọ́n so ibà ní ṣùgbọ́n kìí ṣe mùsùlùmí so àmọ́ ní tọ́rọ wọn fi wọ́ọ̀sì ni pé nítorí pé wọ́n ń ta àwọn mùsùlùmí àwọn mùsùlùmí sì máa kó sí wọn lọ́wọ́ púpọ̀ tó pé àmọ̀rù kọ́mọ̀ ìyá ni wọ́n àmọ̀rù àmọ̀ fi òhó wa hàn wọ́n àmọ̀ fi kọ̀kọ́ wa hàn tọ́rọ wọn fi wọ́ọ̀sì yẹn ṣẹwárí ní fákò ẹlẹ́ẹ̀kejì kò gbóyàn jáde kóònù Islam kò sì mọ̀yàn wọ́n náà gbére òun náà ni kéèyàn máa ṣe mùnáfìkì nínú iṣẹ́ àmọ́ kìí ṣe inú àdìsọ́kàn mùnáfìkì inú sẹ́ni pé gbogbo ẹni tí bá ti ń parọ́ iṣẹ́ mùnáfìkì ní ṣe ẹ̀rí pé ẹni tí ń parọ́ náà ẹ̀rí pé òdodo wà nú òdodo wà nú tí wọ́n ń parọ́ síta fún bí àpẹẹrẹ sí irọ́ ni pé n tí yẹn ṣe nǹkan kéèyàn ní bẹ́ẹ̀ lórí èyàn sì mọ̀ pé bẹ́ẹ̀ kọ́ lórí ṣe pé èyàn ti fi nǹkan sínú èyàn ti ń sọ nǹkan míì níta nífàkù kò yẹ báyìí nísìn fún bí àpẹẹrẹ sí kọ́mọ̀ jẹ́yàn lè ẹni sẹ́ẹ̀tì ìyáfàlì ìyáfìbìlà kí wá lè mi mú ní sẹ́wọ̀n kí mo mọ̀ kí mi kọ́ mo ní mo mọ̀ dúdú pé mi kọ́ mo ní mo wá ń fi rọ́hàn pé mi ya ntí àmì inú ti yàtọ̀ síta nìyẹn bẹ́ẹ̀ náà ni kí ẹ máa jàǹbá àdéhùn bẹ́ẹ̀ náà ni kí tán bá fi nǹkan pamọ́ kí ẹmọ ma dá ìtàn bá fi pamọ́ sí yàn lọ́dọ̀ kí ẹmọ ma dá padà fẹ́ tó fi pamọ́ sí yàn lọ́dọ̀ bákan náà ó jẹ́ sí pé tọ́bàtíyàn bá ti ń jà kọ́mọ sí pòkì kọ́mọ wà pòkì níbi ìjà ó jẹ́ sí pé alájà ń gbìlà ni tó bá ti ń jà báyìí bí kó bóyàn bí kan gẹ̀ẹ́sẹ̀ lórí kọ́mọ́gbà ìdá khasama fajara anábìnrin tí mò náà kò ní jà pẹ̀lú làkàyè kò ní jà pẹ̀lú pé à sẹ́ni iṣẹ́ mi mo sì fẹ́ bàjà ní dèdè òṣùwọ̀n bí ṣẹ̀dá sí ní kí n bàjà ó ti parí yóò mọ̀ tayọ àlà tó tí báyìí nìsí tó gbóró àwọn nǹkan báyìí ìṣesí mọ̀náfíkì náà ni àmọ́ kò yọ̀ jáde kó ní Islam tó báyìí nìsí so àwọn ilé báyìí iṣẹ́ ẹ̀ṣẹ̀ ni kì í ṣe nìfàkù ti pé èèyàn ṣe kèfèrí nínú ó fi Islam síta sórú ẹni bẹ́ẹ̀ mùsùlùmí ẹ̀ nínú àtúntà rẹ̀ ó kàn ṣe àwọn iṣẹ́ iṣẹ́ mọ̀náfíkì ní sọ ọlọ́run àlà subhanaka rabbil hamdik أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ah, Bàbá eh, ìgbàlúwà ní ìsìnkú kálọ̀ ìdánilẹ́kọ̀ọ́, ìwádìí wọ́n ti bẹ̀rẹ̀.